إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة èèyàn ó ní ti pẹ̀lú àwùjọ gẹ́gẹ́ bí ìlú tó ti sọ wípé lẹ́sìn ìlú ìṣìṣẹ́ máa ń yí ìtọ́rọ̀ èèyàn. ó ní ṣe pẹ̀lú àkójọpọ̀ obìnrin tí ń jẹyàn á máa rinlẹ̀ pẹ̀lú kámájẹ ọmọ kan kákójọpọ̀ pọ̀ ẹwọ́n ní ká pẹ̀lú olórílẹ̀ yóò rí ìyàwó látara ìyàwó lọ́mọ ìwà láti pẹ̀lú olórílẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tá a pẹ̀lú olùkọ́ yóò ní ìdí akẹ́kọ̀ọ́ ẹ̀rí nítorí ẹ̀ láti máa lọ sí ilé ẹ̀kọ́ ni ká bá sí ẹ̀kọ́ ká lólùkọ́ agbọ́dọ̀ rí akẹ́kọ̀ọ́ kó dàbí ọjọ́ ìlú látàrí ilé lómi dásíkà ní islam yẹn islam ká wà lórí ẹ̀ ó ń pèpè lọ sí ti pé ká máa kójọ lóhun tí ẹnìkan ọba lè dáṣe ká sì máa fi yẹlẹyẹlẹ nítorí bẹ́ẹ̀ tẹ̀sí islam ló ti ṣe ní òfin fún wa pé ká máa kírun wákàtí márùn níjà máa nínú mọ́sálásí ká sì máa kírun ìjùmọ̀ ní gbogbo ọjọ́ ìjùmọ̀ ní mọ́sálásí lápapọ̀ àkójọ yẹ kó ju sí irun wákàtí márùn yẹn lọ. bákan náà òfin ẹ̀sìn tó ṣe ní ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ fún wa àbíká tẹ̀sán tó ṣe ní ọ̀rẹ́ yẹn ká tó fi sọ̀rọ̀ àtúnyẹ̀yìn ìwọ̀n ọdún tó ti kí àpèjẹ eléyẹn kó tó ṣe kó tó lu ìtura. bákan náà ìjọ ti bá kókó jọ pé tó ti ju iye ọdún lọ òun náà ní ìbára tó hajj gbogbo eléyìí ti máa ń tọ́ka àti ń tọ́ka wípé ìsìlámù pèsè lọ sí ní pé ká kójọ ṣe nǹkan ti yí pé àkójọ la fi ṣe. lábẹ́ pa wá fẹ́ kójọ yìí afẹ́kùjọ ẹlòmíì ò fi mọ ẹni tí ó kùjọ lé lórí àwọn yẹn lọ kójọ ládùúgbòrẹ́ lánàá kúrò kò sí àkójọ ẹ̀là dẹ́kítà ọmọdé làbìtì àti kákójọ tí a bẹ ọ̀rẹ́ lánàá lé wọn ní gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run àlejò lùkọ́lá àtúntàlá mọ̀ọ́lá ẹ̀díyìn náà ìkẹ́ ọlọ́run náà kọ́ bàbá wọn orí bẹ́ẹ̀ ni wọ́n bá pẹ̀rẹ̀ rẹ̀ wá fún wa bẹ́ẹ̀ náà yà lẹ́bi sallallahu alaihi wasallam kábílẹ̀ kójọ níbi ńlọ yẹ ká kójọ lé lórí bóyá ń sọ àlámọ̀rí ayé ni àti tẹ̀sí. lànàbí sallallahu alaihi wasallam ló ti sàlàyé kíni ìlànà èyí tó ti rí àmà wà lórí ẹ̀. tó ti kéde ọmọ àti ìwọ ọmọ àti láì jáde báyìí kan náà làwà á sì máa kójọ lórí ọmọ ẹ̀ láì yọ ọmọ wa kí àtiwá ibi àti gbogbo àwọn àtẹ́bí ọlọ́run wa àlejò mùsùlùmá tó ń sọlá àwọn ìlànà bí yìí náà gbogbo pátá ni wọ́n pèpè lọ síbi ìgbé ká kójọ ká ìjẹ́jà máa ká kójọ lórí òṣìṣọ́ lóbi ká sí pé àwọn ẹni tí wọ́n gbàgbà àwọn àtẹ́bí wọn a máa láìpẹ́ wọn ibi èsì ẹ̀ẹ́dẹ̀ wàá fìyà lọ sáà ẹrú àtọmọlábí níbi ìlànà tẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ wọ́n dá ìṣe ànábì náà wà ní sọ́láàtù sọ́láàm àti ànábì kòrò àti sọ́ọ̀lì àti ṣùáì àlejò tó sọ́láàtù sọ́láàmù àlà ànábì yìí náà. ọlọ́run wá tó wáá wa sọ́kùn lọ́ọ̀tù àdìrànà sọ́lá lábẹ́ wípé àdíkà àkójọ ni láì ṣe sí ìyàtọ̀ sáàrin ìfẹ́ nìkan ló lápọ̀lé ẹnìkan ló yẹ ọwọ́ tó ewu tí èso tẹ̀lé ọ̀dùn ọ̀lọ́ nínú òkùnfà tí ọba ayé èso ti pa mẹ́ta tó ayé. wọ́n dà ní akọ̀rọ̀ tó ká ní àtẹ̀mílì ọwọ́ àbọ̀ ìdọ̀lọ́ ọ̀lọ́lọ́ àlejò àlùfẹ́lẹ́ àti ọ̀yẹ́yìnà pọ̀lùfẹ́sì ẹ̀ǹtẹ̀tẹ̀rì wọ́n wá bọ̀ ìdọ̀lọ́ ọ̀lọ́lọ́ àlejò wọ́n rí mọ́ àlẹ́bí sọ́lọ́lọ́ àtàlà àwọn sọ́lẹ̀ nínú àwọn onígbàgbọ́ òdodo yìí ló jókòó sí wọ́n á ní ìjọ lọ ojú ọba àti àwọn abiyì nínú àwọn lọ́wọ́ láti jókòó pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ṣe èèyàn gbàdàgì pẹ̀lú rẹ̀. ó yà kọ́lẹ́tà kan fún wa kọ́lẹ́tà fún wa wípé àwọn èèyàn pàtàkì yẹn ọ̀wọ́ àyè fún ọlọ́tọ̀ tó ní máa jókòó pẹ̀lú àwọn èèyàn tó ti gbé wọn níyì nígbà táwọn èèyàn pàtàkì yìí bá ti wá dìde sẹ́gbà yẹn ẹ̀ ọwọ́ abẹ́ ìpè sáwọn eléyìí tó ní wọn là níbi sọ́dọ̀ lọ́wọ́ ẹ̀sọ́láwá ké sí àlè ibi gbogbo abẹ́rẹ́ wa káwọn kọ́ bó ti ní bọ́lọ́wọ́ bá sọ láyà ìkàlẹ̀ yẹn ìjọ́lọ́wọ́ sọ pípa ìlú lẹ́sẹ̀kẹsẹ̀ ìní ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba náà ń lọ́rọ́ ọlọ́wọ́ ọba nìkan lọ́sọ̀ ìpè ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه má lè dá mi àwọn ètò sẹ́kẹ̀ wọn kí ẹlẹ́dàá wọn kì í ṣe lóye dáhùn ọdún bí máa ń gbé ọdún tó bí bí ọgọ́rùn-ún mẹ́rin ọdún náà lẹ́yìn lọ làwọn ọ̀làdà yẹn tó bẹ̀rẹ̀ o gbà kọ́kọ́ra wọn àwọn eléyìí alùpùpùpùmọ́nà àwa ẹ̀ àwọn mùsùlùmí àkọ́kọ́ là ń sọ nípa wọn wọ́n yẹ lọ́lé sófì o ọdún súnmẹ́ làwọn ti wọn lè fẹ́ ládàá sẹ́mi sọ̀tọ̀ bọ́ọ̀lù ayọ̀ àlùkálà wọn ni wọ́n mú lọ́kùnrin àwọn yẹn lọ́wọ́ bá ń bá bàbá ìbílẹ̀ láti dá pọ̀ wọn yẹn tún fi wò sọ̀rí kọ̀ wọlé bẹ́ẹ̀ lọ ní ti bìláì sọ̀rọ̀ òun lẹ́sìn ti àgbà ọ̀ àwọn yẹn lọ́wọ́ máa ń pàgọ́ bá wípé má di àwọn ẹni tó ń fi ẹlẹ́dàá wọn láàárọ̀ àti nírọ̀lẹ́ má ṣe wọ́n dànù. yorì ìlú lẹ́wọ̀ ta ojú rẹ̀ ọlọ́wọ́ bá ní wọ́n fẹ́ máa àní ìfẹ́mi ní sísá ní ibi iṣẹ́ ọ̀ ní kẹ́kẹ́ nípa ìṣirò tẹ wọn. ó jáde pé kò ní sí ìṣirò tẹ náà lọ́rùn wọn. kọ́kẹ́ àyà nípasẹ̀ àná àyà èjìlẹ̀ ní àádọ́ta. ìwà sọ̀rọ̀ náà ìṣèlérí lórí pàtẹ́lì gẹ̀gẹ́ alára ọ̀lọ́sọ̀ àbàlẹ̀ ọ̀sánná tó fi ń sàlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí. pẹ̀lú bẹ́ẹ̀ ló ti ti wá lórí òkòrò yìí àdéka ẹjọ́ jàmá yóò péjọ lórí òdòdó ni. nínú ẹ̀dá lọ́rọ̀ sáté fi sọ́kọ́ bá sọ nínú hadith ti mọ́ bọ́ọ̀dà tó lè fi wọ́n gbé jáde láti wọ́n lè rí mọ́mìnì lèlè mọ́mìnì kẹ́lifó díà mọ́mìnì sí mọ́mìnì wọ́n dà gẹ́gẹ́ bí ilé tó ti kí abákan bí ara sí abákan ni wọ́n dà níbi tọ́lọ́tọ́ àlùfẹ́lá ọwọ́ apá ọwọ́ rẹ̀ pọ̀ títí àbá mùsùlùmí àbá papọ̀ ni lórí lòlò. bákẹ́lẹ́ hadithi mi tún ni wọ́n nígbà tí àwọn sàhábà tó wà ní ojú ọ̀gbìn náà lọ́ba ti gbé bí ẹlẹ́yàmẹ̀yà fẹ́ tẹ̀lé gẹ́gẹ́ bí ìjọba nìyẹn ọba ní pé wọn ké síra wọn ọkàn yẹn sọ ẹ wàá bá wọn tí muhajiru yìí ń ṣe ni ìyẹn náà sọ wípé ẹyin muhajiru kò ń pè yín ẹ wàá wọn tẹ́lẹ̀ yìí ń ṣe ni ẹ̀rí anábì sọ fún wọn àlùfàlà ọba ní àá ewo ní ìpèpè àìmọ̀kẹ́mọ̀kẹ́ mùsùlùmí ní yín mùsùlùmí parapọ̀ ní yín torí bẹ́ẹ̀ ẹ parú ìpèpè yìí ní fàyínà àbùn ìrẹ̀ ọ̀kẹ́ tuntun ní yín ẹ gbọ́dọ̀ fi yẹlẹyẹlẹ nítorí kábìlì sọ̀tàn kábìlì kójọ papọ̀ káàkiri máa yàrá wa nínú gẹ́gẹ́ lé dégé yẹn kú káwọn dégé yẹn máa kú rẹ ní o ló ti wá ń kọ̀ọ̀kan létí èyí tó ṣe fíìmù ọkọ̀ mọ́ra tó kú ìgbé jáde látọ̀dọ̀ àtúnṣe ìfún mọ̀tọ́rọ̀ ní ọjọ́ ọlọ́run náà àti àdébí sọ́lọ́wọ́ àtàlásọ pé àdébí mùsùlùmí máa kóra wọn ìjáde kóso tẹ̀lé àti ọlọ́run. kí wọ́n bá wá bára wọn jà iṣẹ́ àìnígbàgbọ́ ẹ̀rí torí gbogbo àwọn eléyìí bákan náà tó kẹjọ tó máa fi kílẹ̀ àjọ àyíká òkúta ti wá tó sọ̀rọ̀ pé ká kójọ òun náà ní pé ká kójọ nínú orí dáadáa wí yẹn wọ́n ní ká kójọ lórí aláṣẹ wa ká máa gbọ́rọ̀ sí lẹ́nu ká sì máa tẹ̀lé kàwá aláṣẹ wa ni ọ bàbá wa tó nira ni ọ kódà káwà ní afẹ́ ẹni tó jẹ́ aláṣẹ àfọwọ́ ọlágbani lójú àfọwọ́ ọlágbani lójú ká má sì níbi àlámọ̀ ẹnu àdéhùn ọ̀gá rẹ̀ kò tọ́ ní wọn láti fi sọ́kọ́ rà kálá ń lọ ibi àyàfi tẹ bá rí àìsí gbàgbọ́ èyí tó ti bọ́ náà tẹ̀sí díẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀gá sùhánù wòtàálà báyìí gbàgbọ́ ní tòótọ́ nígbà yẹn wọ́n tún láwọn kẹ́dá àbọ̀ tá a lágbára tá a lè fẹ́ lómi ìsí kí ó dáa jù lọ ìjẹ́ lórí ipa fẹ́ yọ ọkọ̀ fẹ́ yẹn ṣégeṣe lẹ́yọ̀kan láwa mùsùlùmí ká má pè yẹlẹyẹlẹ kíkà ní gbọ́dọ̀ kójọ ní lórí òdodo. òun náà tún ní hadithi fún lẹ́yìn bá èyí tó ti ké gbogbo gbọ́dọ̀ tó tún fẹ́ wọn gbé jáde hadithi gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́pọ̀lọpọ̀ gbà nígbà tí àfàwọn lẹ́yìn bá tó bẹ̀rẹ̀ sí ní béèrè nípa aláwo onírèrè làwọn yẹn máa ń bẹ̀rù gbọ́dọ̀ wúlò pé àwọn tó kọ́lá wá sàlàyé orí nínú àlàyé wọn á fẹ́ kú àwọn tó kọ́lá ń àbá àwọn àkùdé bá wá bèrè dé jẹ́ lábúrú mi tó máa wà lẹ́yìn rere yọ ní bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni lábúrú máa wà òun náà sọ àádùn àwọn olùgbègbè ká máa wà o tó ṣe yí pé wọ́n máa gbègbè lọ sí kíni ọmọ ìwádìí jẹ́ fẹ́ tẹ̀mù ẹnu ọ̀nà ẹja dẹ́mọ̀ ni wọ́n máa gbègbè sí o ẹ̀rí ẹnu ọ̀nà ẹja dẹ́mọ̀ òun ni wọ́n máa gbègbè sí ẹni ọba tẹ̀ dáwọ́ lóhùn báyìí wájú sínú ẹ̀ ẹ̀ wá rí afárá رضي الله تعالى عنه وارضاه أولا الذي صفهم لنا رؤيا ولي يقول آه موجدا àwọn ènìyàn rẹ àwọn òkèlè lájọ ní wọn sì tún máa sọ̀rọ̀ ní alìsílẹsílẹ àbúwá náà wọn máa fi sọ̀rọ̀ ẹ wá ní àwọn àwọn ọ̀sẹ̀ ìbàdàn ni wọn tún béèrè yìí pé tọrọ bá wá níbẹ̀ tọrọ bá mi láyé kọ́ àti ọjọ́ bẹ́ẹ̀ pàdé rẹ̀ àtẹ́bí àtẹ́bí sọ́kọ́ àtàlà ni àtọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ káàlì zab jàmbá àtàlì mùsùlùmí wọ́n ti máa mọ̀. mùsùlùmí parapọ̀ ní kí wọ́n lọ gbé mẹ́ẹ̀ lọ fún àwọn ẹni tó pín kélekèlé àtẹ̀ńtọ́ bá jẹ́ àtàjù wọn ètò tí fi ń darí wọn. ẹ̀rí bákan náà nínú àwọn ọ̀nà lórí pé ká kójọ lórí dáadáa náà òun náà ni hadithi tí ó wà nínú náà ní ìdáhùn látọ̀dà àbíjàdá rọ̀dì ọlọ́run tàlá wọ́n lè ti dọ́lọ́ ọ̀sọ̀lọ́ àdàmọ́lá sọ ibi ẹ̀ẹ́dì ń fún ìdìrò ìwọ̀n tó lọ́la ju ipò mẹ́yìn orí ní ẹ̀rọ gbá rẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ sàn. ìwọ̀n tó lọ́la ipò mẹ́yìn orí ní ẹ̀rọ kẹrùn lọ ní ọ̀pọ̀lọpọ̀ òru ìwọ̀n tó lọ́la ju ipò mẹ́yìn ẹ̀rọ nígbà tí yẹn bá ti sàrà lọ́pọ̀lọpọ̀ wọ́n á ní ìjọ ọlọ́wọ́ àfẹ́gbọ́ ìjọ ọlọ́wọ́ ní bẹ́ẹ̀ ni ìsìláàmù dá ní báyìí ẹ̀rí pé kùsẹ̀ tí ó ti kájú lójọ yẹn. sáàni wọn bá ti dé á máa pín kẹ́líkìlì náà ní á máa bára wa jà ní ẹ̀rí ìsàkúnjà ní ara ẹni. àlejò sọ́kọ́ àtọ́lá ní nítorí pé nígbà já ní ara ẹni kìí ṣe pé yọ parí o lọ́kàn láyé rẹ tó ẹgbẹ́ wa ní nínú hadith mi wípé kìí ṣe pé yọ pa orí àmọ́ máa ń fáyẹ̀ ìdànù ni. kódà nítorí ẹlẹ́yàmẹ̀yà jẹ ohun tó jó dòdò báyìí yóò ti di ẹrẹ̀ nígbà tó ti wá lọ́dọ̀ ẹ̀ lò bí kí èsì bá ti dè yà. ẹ̀rín lágbàdá bá sọ̀lá ó ti ń ṣe wáyé òṣòro mi ká sójọ lórí dáadáa. òun náà tún ní hadith wọ́n yẹ wípé káàlẹ́ kójọ táwọn bá ń kó ìrora ara wa táwọn fẹ́ gba ara wa oníjọ́ náà sọ wípé lẹ́sà bá ọdún ẹni yẹn kó ìrora ẹni yẹn bínú ara yín ẹ bá kó ìrora ara yín wọ́n lè ta àṣàdù ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ gba ara yín tọ́ ọ̀sán pé dẹ̀ra ti fẹ́ fún lágbájá wo ní lọ́ bá lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ sábà fi mú mọ́ ẹ̀ ọ̀pẹ́ tẹ́lẹ̀ lọ́ òun lọ́lọ́wọ́ ọba àdìgbò láti ní káàkiri sọ́lá kọ́ wá ìtọ́ wọ́n ní sàfihàn àgbèdè ìdá àkàtà kúrò ní láburú ẹni tí bá ń pẹ́ gà nígbà tí bá ń pẹ́ gà rẹ̀. bákẹ́ náà má kẹ́yìn dára yó wa máa jọ lọ wọ́n láti ní wọn kìí ẹ wá jẹ ẹrú ọlọ́wọ́ ọba lọ́wọ́ àyàgbà náà adébí sọ́kọ́ ọlọ́wọ́ àdúgbò wọ́n ní àdínkọ̀tọ́ ọ̀tọ́ náà ibùsùn mi yẹ ọmọ ya rẹ̀ lónìí ní ojú ìgbò ní ọjọ́ mẹ́ta lọ. lábalága lè kójọ lórí dáadáa yìí ká má sọ fún mi ara wa torí tí ìyẹn bá kọ̀ fún ìyẹn bá ń tọ́ òun káàkiri yóò yẹ tiẹ̀ náà àti ìjọ mi náà. ìgbésí ló ń sọ fún mi ọwọ́ àti ẹ̀mí káàkiri àbótó ti dé lábúrò ni àbótó fẹ́ẹ́ fi ìjọba yìí kí ló dé láti má dàbí àbáwòrán ká má dàbí ara wa. ọlọ́run yìí ara yìí máa tẹ̀lé náà àwọn ọ̀nà yìí nígbà tó lòdò sẹ́ni kò ní fi ọ̀hún mìíràn lọ́dún ẹ̀ jìnà sí kíkọ́ nínú àbámọ́dá lórí àbámọ́dá nìyí apákẹ́ àbámọ́dá ni ẹ̀sẹ̀ ni o wọ̀dà ẹ̀sẹ̀ ẹ bá tọ̀ pínpín ara yín ẹ bá sọ̀rọ̀ ayé káàkiri yòókù lọ́wọ́ yọ̀ọ̀ta kò wọ́n là yà kùtà lọ́kùnkùn gbàgbọ́ kápá kẹ́sì bá ti jẹrẹ àwọn àyà rẹ̀ lẹ́yìn. ọ̀sẹ̀ ti dé ọ̀tọ̀ tí wọ́n sọ̀rọ̀ òun lẹ́yìn sínú rẹ̀ òdu. tí ìlà ìlà ìmọ̀lẹ́lẹ̀ àkọni àbẹni díẹ̀ ní oṣù gbàgbé òwò àrẹ̀ mi lọ́wọ́. torí ẹni ẹni tó bá lága ìmọ̀lẹ́rọ̀ òun ni mo ti yìí. ẹni ó ń wọ́ ọ̀rẹ́ nìkan wá báyìí òun kẹ́kẹ́ èèyàn tí ẹ wá ní o lè sọ fún bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ pẹ̀lú irun tó ń sọ yọ ọ̀rẹ́ mi lọ́wọ́ ṣé kí n gbọ́ ní fi hẹ́ẹ̀tì ẹni tó sọ yìí àti ní kí ni aláǹfààní tó wà sí tó sọ yìí. èèyàn tí sí bákan náà nítorí ká lè kójọ lórí òdòdó kágbá lè wa kábà pé wọn lọ fún rẹ nítorí pé ẹnì kẹta tá a pa tìyẹn apá tó jẹ ó lò lè ròdòdò akọ́bàgbà akọ́bàgbà pé à ẹ wò ó ìjọsí àwọn ti ọ̀sán ni o ní ti wọ́n yá ìsọ́tọ̀ ni wọ́n bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ gàdá ni wọ́n sọ yìí o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹyin kájínà sí àtìjìnà tó gbogbo náà gbogbo àwọn eléyìí kò lè pín wa. abúlé kọ́lé dáadáa àti ẹgbẹ́ في هذا الأرض أن تكتبوا وأتوب إليه إنه هو الغفور الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله وراء القلوب والجهل يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون lórí bílá wa kò dọ̀lẹ́ lórí ìdílé lẹ́yìn náà sọ wáyé ká máa kó ìdọ̀lẹ́ ní ẹ má máa dájọ́ sí lọ́nà orí bílá fẹ́ kó ìdọ̀lẹ́ lórí kí ni mo dá lè ṣe kápọ̀ àdídá àbàkùdọ̀ ọgbọ́dọ̀ wà ní abẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ àwùjọ lórí tìrọ ọlọ ìtumọ̀ rẹ̀ ti pé mo tìrọ ọlọ mo ti tìrọ ọlọ mo bá pàṣẹ ká àkójọ lé lórí làwọn àkójọ lé lórí àkójọ lórí súnà tẹbi sọlọ bọọlù àlejò ìwà àti ìwà sàlám obìnrin tí wọn tàbí sọlọ bọọlù bá pàṣẹ ká àkójọ lé lórí òun náà làwọn àkójọ lé lórí ọlọ́wọ́ ọba àlejò alákòóso náà sọ̀rọ̀ àlùkò rọ̀ ayọ̀ ọgbọ̀n àti mẹ́ta ọlọ́ni wàhálà tó ti mú ìhàmùlẹ̀ ẹ̀kú yọ papọ̀ yẹn ti ẹ̀sùn gbogbo ọlọ́wọ́ bàjẹ́ ní àńlẹ́ni tí ó papọ̀ oríṣiríṣi ìtumọ̀ làwọn àfọ̀lẹ́ tàbíyẹ̀rì ní wọ́n fẹ́ tàbíyẹ̀rù rẹ̀ gan tàbíyẹ̀rù tàdéwù ọ̀rẹ́ kìí sì tún ẹyọ fẹ́ sólà ní olórí ẹ̀ wọ́n tún ti kọ̀ náà wọ́n tún táwọn oríṣiríṣi ọ̀rọ̀ obìnrin tí a kojọ lórí ìṣirò ọlọ́run a sì kojọ lórí ìṣirò nàbẹ̀bí sọ́lọ́wọ́ àkàlà ní tí ó jà bá jọ nìyẹn. èdè ó tètè mi ní bíbà yìí nílùú kéréje dára wà yìí àwọn bí ó ṣe é nínú ńlá lóòtù bá pépé tí wọn lọ́wọ́ bá wà ẹ̀jẹ̀ súnà nẹ́bí sọlá náà bí alẹ́ ní ìkẹ́kẹ́ náà ni akẹ́rì mi kẹyìn ọ̀dà bá papọ̀ ní báyìí kú káyọ̀ ní ìjìnlẹ̀ tó kódà bá bá ṣe fọ màánù dálé bí kó jọ lẹ́nu yẹn ọlọ́wọ́ bá tó kú adé lànà láàtẹ̀lé ìgbésà yìí sẹ́lẹ̀ ebi orí báyìí kò rí báyìí àbí báyìí àbí báyìí kọ́ ẹsẹ̀ apàdà lọ́sọ̀dọ̀ lọ ẹ̀sìn káàbí là ẹsẹ̀ apàdà lọ sínú tíọ̀rọ̀ lọ ẹsẹ̀ dá apàdà sínú sùdà níbi sọ́lọ̀ lọ àlejò wà á níbi òkúta lọ. ó yìí pé èrò tó máa ń jẹ́ ìlànà ẹ̀sọ́ lọ àti sàtẹ́bí sọ́lọ̀ lọ àlùsọ́lá òun láà lórí ẹ̀ òun náà ní dáadáa tọ́lọ́ ẹrẹ̀ra yín lọ́wọ́ lórí dáadáa lórí ìfàyọ̀ lọ. gbogbo títẹ̀rí àtẹ̀mí lọ́sẹ̀ pátá àlùbí òwò sẹ́kùfà ni. ẹ ẹ ti gbọdọ̀ rẹ́ra yín lọ́wọ́ lórí ohun tí jẹ́sẹ̀ àti ayẹnu àlàtọ́rọ̀ ọ̀sánù rárá. a wa lọ́wọ́ nípa ohun tó ní í ṣe pẹ̀lú àlámọ̀lẹ́rù. àgbẹ̀rẹ̀ rẹ̀ wà nígbà tí àwọn àdáni àyíká lè sọ̀rọ̀ àtọ̀sọ̀lá tó ń pèsè àwọn àjọ ìlú wọn náà sọ ní ìlọ́wọ́ nígbà yẹn ọmọ ìlú àgbẹ̀ ọ̀sọ̀ fún àwọn àwọn àṣìjú àwọn àyẹ̀fẹ́ rẹ̀ yẹn kíta ni ó sì mí lẹ́yìn nípa ọlọ́wọ́ bá mi pèsè lọ́wọ́ báyìí ọ̀ọ́ lẹ́lẹ́ àwọn àṣìjú àwọn àwọn àṣìjú àwọn àyẹ̀fẹ́ yẹn tí wọ́n jẹ́ àdúrà ìta àyè àwọn òsì àtìlẹ́yìn nípa ìpèsè lọ sí ìjọ ọjà ọlọ́pàá irú eléyìí arẹ̀ra wa lọ́wọ́ pẹ̀lú ilé ìwọ̀n tó bá jẹ́ ohun tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀dá wa tí ẹ̀yàn ò lè dá sí kákúra wa lọ́wọ́ lórí ẹ̀ sílẹ̀ kẹlẹ̀ sáfà náà ló tó microphone òun náà ni ó tajà òun náà ni ó ti gbá ni ó sàwó àwọn ọ̀kẹ́ náà ni ó ti ẹ̀kẹ́ ẹ̀kọ́ ti kéwù ọlọ́mọ kùsì ọ̀dọ́ ni kéwù gbogbo ọ̀nà tó fi ti gbá tó fi sàwó lọ́wọ́ náà rẹ̀. àyẹ̀bẹ̀tẹ̀ bàbá bàbá ti gbọ́rọ̀ ìwọ lọ́kọ ti di wàhálà tí ọlọ́run kò sì lọ gé wúyẹ o lọ wá owó kó jọ ọ̀rọ̀ akíní kan bá ti sọ̀rọ̀ mo rò ó ti yọ bẹ́ẹ̀ ni gbogbo kẹtó ló padà lọ wá láti bá wa sọ̀rọ̀ káà gbọ́ gbogbo orí ilé àwa ní ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ lórí ẹ̀ nínú kẹta lè kójọ àkùrà wa lórí lọ́wọ́ lórí ẹ̀ bíi ìyáàkùn lẹ̀ irú èyí tó máa ń tẹ̀lẹ̀ nílé àbúrò ẹ̀ ọ̀rọ̀dì ọlọ́run dàrá á ní. tó ti pé sílẹ̀ òfin kọ́ báyìí wọ́n máa gba ìyáàkùn lẹ́yìn fún wọn fúnra wọn ni. ẹ̀rí á nira wa lọ́wọ́ lórí dáadáa òun ni kíkọ́ mọ́sálásí lẹ̀ wà fẹ́. ọbẹ̀ kọ́ mọ́sálásí aláàjì kì í ṣiṣẹ́ ẹ̀ tọ́lọ́run ti di kí ẹ̀sìn ọlọ́run ọba yé wọn. ni wọ́n bẹ̀rẹ̀ gbé owó nílá lẹ́yìn ní gbogbo yóò tẹ́ bá fẹ́ lò ẹ sájà máa nẹ sórí mọ́sálásí. ṣùgbọ́n àwọn náà bá ti fún yẹn náà wọ́n tẹ bébì kan yóò fún wọn ni. torí ká kọ́ mọ́sálásí ni ìjọ padà rẹ̀ wọ́n ká kọ́ mọ́sálásí ni kò tó paasi tó mọ́sálásí. àwọn làǹtà àwọn kẹta àwọn ọmọ ya tí ó ní ẹ̀rí tó sáà ló lé wáyé fún àmì tó gbogbo bọ́ọ̀bù ti tó lẹ̀ kan jàmbá àti lè má jáwó tọ́wọ́ ọba wọn bá ti gbé yóò tó kù ọ ní máa wá gbogbo kọ́kọ́ òun lọ dá sí wọn náà ló oríṣiríṣi kọ̀ǹtínà ló lè tẹ̀lẹ̀ ẹ̀rí obìnrin pé eléyìí náà ọwọ́ àlọ́ kẹta bá fúnra wa lọ́wọ́ lórí ilẹ̀ nípa ohun títí dáadáa ọwọ́ àlọ́ àdéhùn àbí sàyìn ìdòkòdèrè rọ̀dí ọlọ́run sọ̀rọ̀ àti wọn nígbà tá a kò sọ̀rọ̀ ní ní mẹ́tìrì tọ́fẹ́ kọ́mọ́sálásí rẹ̀ yẹn ẹ̀rí àfáwa ni pé àwa bẹ̀rẹ̀ sí ní pé búlọ́ọ̀kù kọ̀ọ̀kan táwọn bẹ́ẹ̀ fi mọ́mọ́sálásí àtẹ̀bí sọ́lọ́mọ́ àlùfẹ́lá ẹ̀ wá rí àfáwa àtọ́ òun ti gbé méjì pọ̀ lẹ́ẹ̀kan náà ni kọ̀ọ̀kan gbé

ṣùgbọ́n àlè sí ìjàgbẹ́ láàrin wọn ni àwọn ni wọ́n ti kí lórí wọn fẹ́ padà sí ilé rẹ̀ amusala ń sọ kékeré bí àmì ìjàgbẹ́ni rẹ̀ ìjọ yẹn amusala ń sọ rẹ̀. a rẹ̀ ra wa lọ́wọ́ nípa ohun tó ti ṣe pẹ̀lú kíkẹ́kọ̀ọ́ ọ̀nà alẹ́rẹ́ lòdì tó lọ kọ́mọ̀ ní sí òdìlára alẹ́ tó ti ṣẹlẹ̀ ní ẹ̀kọ́ mẹ́wàá jẹ́ wa lọ òní lè lọ sílẹ̀ ẹ̀kọ́ irú ọjọ́ òní ẹni tó lọ òun ni ó fi èsì ojú ọgbọ́n dáadáa láti lè ràn ẹ́ lọ́wọ́ ìwé yìí tó máa ń wáyé láàrin ọmọ rọ̀lì ọlọ́run dára án àti aládùúgbò rẹ̀ sọ ọjọ́ bá ti lọ aládùúgbò ti wúlẹ̀ wa ló kẹta wa lọ́wọ́ rẹ̀ra wa lọ́wọ́ pẹ̀lú ọjà tí jẹ́ tí ò dá kájọ lọ́pọ̀lọpọ̀ onílàbúrú kẹwàá yìí tó yẹ fà kọ tó wá ti jọ péjọ pé à fún bẹ́ẹ̀ tó ṣe yí ọ̀dà eléyìí tàn ó wí. ẹni tó ń jọ̀dà ló lè mẹ́nìkan mẹ́nu á ní ní ìlú ṣùgbọ́n ìyẹn kẹ́ ló wí òtún gbọ́ padà tẹ́lẹ̀ ẹni yẹn lè kọjúdà ó ní lọ́sàrọ̀ fún àwọn àbọ̀ ẹ̀ sàrọ̀ tó lẹ̀. ṣe ìrẹsẹ́ ọlọ́run ni ọ́ ni ó ti ẹnu rẹ̀ ó ti àbàtì gbogbo yẹn ló ló ti wá ṣùgbọ́n gbàgbọ́ wájú jọ kó ẹ̀wọ̀n ó ìfọmọlẹ́kọ̀ọ́ ti wà láyé àtijọ́ láyé àtijọ́ nìyí tọmọ fẹ́ bá wù àyàpá kìí sàwọn ọ̀yà àti bàbá rẹ̀ nìkan ni wọ́n bá rí ní ìtàgé ìbáwí fún ó kùn lágbára wọ́n kẹ́kẹ́ wí ẹ́ tí wọ́n ní orí tó ń fẹ́nu síyà rẹ̀ ọ̀yà wa wá tẹ́wọ́ ẹ̀ wọ́n ní ẹgbà yí ẹ lè tẹ́fẹ́ wò mọ́tí sí ìfẹ́ lẹ́kọ̀ọ́dẹ́ ti fi káwọn ọmọ níbo ti kọ́ lọ́wọ́ kọ́ pọ̀jà kíkọ káwé yìí náà lè péjọ níbẹ̀ níbẹ̀ bí irú àpẹẹrẹ nìyẹn tòlè pé níyẹn ká bá yọjú ó súnmọ́ kọ́rọ̀ yẹn bá ti fẹ́ ẹ̀rí ọwọ́ ló lọ́dẹ tìrìbìrì wọ́n ní adébísọ́ tó bá ìgbàlá ń lọ ilé ọlọ́wọ́ ọba ti máa kó ọmọ àwọn ẹni mẹ́ta wọ àyùjẹ́ta nípasẹ̀ ọ̀pá ẹ̀yọ̀ kan ọ̀pá tí wọ́n fi jáwé tẹ̀sí ni o ẹni tó ti ọgbà yẹn tóun náà ti ní àgbìyèlé wípé rere lòun ṣe ẹni ó jù ẹni tó tó wá sí ìfúnlọ́wọ́ nípa rẹ̀ gbogbo ẹ̀ pátá kò ní ọgbà dáadáa ọbẹ̀ yìí lé bí nǹkan àjọ ti náà fẹ́ kọ́ kẹ́rù yìí ó lè dájú pé kìí ṣe gbogbo aláàfíìdè nígbà náà kẹ́rẹ́ gbà mí àwọn àtúntì ọ̀rọ̀ ẹnu làwọn ò ti sẹ́gbẹ́ ẹ̀tọ́ báyìí ẹ̀rí báyìí á ti rí bàjẹ́ yẹn pọ̀ ẹ̀rí gbogbo eléyìí náà ọwọ́ àti òkúta tó lè jọ kíni òun láàjọ ṣe. bákan náà ìwọ mùsùlùmí mi tí ò bá fẹ́ rọrùn láti fi fẹ́ yẹn kan gbogbo àlè tíjọ́ dídè ká lọ sí àwùjá náà ìwọ̀n tó jẹ́ káwọn mùsùlùmí yẹn ká ṣe àwọn àpẹẹrẹ oríṣiríṣi wà lórí ẹ̀ nínú hadith tí imam ahmed gbé jáde nínú hadith abdullahi bin wọ́n lànàbí sọ́lọ́lọ́ àtàlà sọ yìí pé ẹnì yóò tọ́ba rẹ̀ lọ́wọ́ ẹni tí jagun sójú ọ̀nà lọ. àbọ̀rẹ́ wọn ti gbé sìnkú ìgbé gbèsè tọ́jẹ́ yẹn á jẹ́ àwòrán o èrè gbọ́dọ̀ ọjà ó sì kú àná o àbọ̀dọ̀ ó sì kú bàbá wọn tó ti kú ti bí àbíjáká o ṣùgbọ́n gbèsè á jẹ́ àwòrán ẹni yẹn jẹ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àyẹ̀bẹ̀ ìpàdé tí wọ́n ti kọ̀wé ẹ̀rí wọ́n ní orúkọ ẹni bẹ́ẹ̀ àdébí sọ́kúnlọ́ àdúgbò wọ́n ní ọlọ́run láti máa fi sínú òjì ìyàwó mọ́lá nílà nílà nílò ọjọ́ tí o ti sí bòjì náà àti bòjì ọlọ́run bá sùpáàdé òkúlò tààrà. bákan náà nínú ti àjọṣe wọ̀nyẹ kẹ́sìkan máa jẹ kẹ́sìkan máa wo a lè tó wa lọ́wọ́ nígbà tí sẹ́mi bá lé koko láàrin àwọn àtàjẹ́ mùsùlùmí kálá dúró sẹ́dọ̀fẹ́ gálá dùn ẹ gbọ́ kan náà wọn bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọn ni wà á rò alẹ́ ṣẹ̀bà á ìjà àkọ́ ìlú láì fi ló máa jẹ fẹ́ni tó lò nígbà tó bá jáde fẹ́ni kejì sí bẹ́lẹ́bẹ̀rẹ̀ ní ìdílé pa ẹ̀rí tẹlẹtẹlẹ tó ti fi ọ̀sẹ̀ náà wọn sàhábà àbá lọ fáwọn àbúkù sọ̀rọ̀ rọ̀bì ọlọ́run sọ̀rọ̀ àti àwọn ni wọ́n gba àdéhùn yìí wa ọ̀rọ̀ yẹn náà ti bá wọn wí àti gbogbo àwọn fámìlì wọn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àṣàrí yìí wọ́n ti lòsì sí wọn ní ibi tó jẹ bá ti dá tí ò tún jẹ wọn. àwọn tó wá ló jẹ lọ́dọ̀ yẹn kálukọ́ wa kò jẹ ẹ wọ́n dà pọ̀ ọ̀yà gbogbo wa o ẹja nìjọ jẹun àníbi sọ́sọ́ lọ́ọ̀bù àníbi àlẹ́ ọ̀sánlám ọwọ́ ayé wọn ọ̀rẹ́ ha àwọn ẹni yìí mí ni wà á nẹ̀mí ara mi ni wọn lè fi kí ara wọn ni wọn. ìwà rere làwọn ẹni yìí wù ẹ ẹ bá jà ń fẹjú èèyàn ọ̀yà ọ̀dájú nígbà tẹ̀mí náà lè kejì rẹ̀ kẹ́sì lè fi ń pa gbélé ìjọ lè jẹ dáadé ìjọ jẹ náà gbogbo ọdún gbé wọlé kò tẹ̀ rẹ́ sí yàrá mi ló ń kọ̀ torí bẹ́ẹ̀ kátàkéjì abala yìí. bákan náà àwa tá a bá tún sí alákòóso bóyá darí ojú kan ó lè jáde pé ní méjì wọn ní bá máa darí àyè kankan kóra wa lọ́wọ́ ká má sọ wípé bàbá yìí kí agbègbè ẹ̀rọ bẹ́ẹ̀ sì máa ń ya ọmọ tó fẹ́ iṣẹ́ tó bá fẹ́ papọ̀ bọ́ra wọn kájọ rira wa lọ́wọ́ kájíjọ ṣiṣẹ́ yẹn kábàá ní sísà bí abala tẹ́lẹ̀ yóò lè dìde sí báyìí ọba wà lẹ̀ wọ́n lè wà níbi sọ́lọ́lọ́ àdìsọ́lá nígbà tó rí àwọn sàhábà déjì lọ́rẹ́ wọn lọ sí yàrá kí wọ́n sọ fáwọn méjèèjì ìpè yẹ sira wọ́n là á sira wọ́n bá sira wọ́n là á sira ẹ̀yin méjèèjì ẹ̀ ẹ bá lè gbogbo báwọn èèyàn ẹ sì máa báwọn èèyàn tí wọn lù ẹ bá lè wọn sáwọn. aláàbòlù làwọn méjèèjì tọ́lá yá ní pélé yìí lé èyí tẹ̀ ó súnmọ́ ìtẹ́ni tí ń gbọ̀pọ̀ yẹn kí ló máa kọ́ bẹ́ẹ̀ títẹ́ni tí lè náà yẹn máa kú sá rírọ̀ yàrá ń sọ̀tà láti ẹ̀sìn kí ni olùkọ́ wọn. tó ilé àjọ fúnra wa lọ làbàdà ilé bákan náà lábẹ́ ike kájí lọ́wọ́ agbójọ lórí ohun tó jẹ́ dára àti fàyọ̀ lọ ala àgbọ̀dọ̀ kójọ lórí ohun tí jẹ́sẹ̀ àti ìtayẹnu àlàkọ́lọ̀. lábẹ́ bẹ́ẹ̀ òun ni kéèyàn lè fi ẹrin ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ lórí àtẹ̀yìntàn láti láti fi láyé lọ́dọ̀ rẹ̀. wọ́n ní ẹ̀sẹ̀lẹ̀ lójú ayé àtẹ̀bí sọ́lọ́mọ́ àdùsálà nínú kàdínkàdín ìwúrẹ́ wọn ti ibi a olùgbàdùn kọ́ máa lọ sí jù àti kékeré ni wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ní ọ̀dà àwọn òṣìṣẹ́ ọlọ́run ẹ bá ti bẹ̀ lẹ́yìn ọ̀rìn oṣìṣẹ́ ìtọ́ làárẹ̀ ẹ máa rìn àti dání ẹ máa rìn lọ́wọ́ ní lórí kọ́mọ kẹ́ ẹ ẹ̀fẹ́ ti lẹ́ẹ̀ma ṣe jẹ ìsì máa lọ mú ni tàbí kó tẹ̀ wò ó ní ọ̀dà tó bá tẹ̀ ẹ̀ níbẹ̀ ìsara ni wọ́n látò nílọ. ti gbé ẹni nígbà tá a bá fi ilé gbogbo tá a bá fi kú a gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́. bákan náà àwọn èèyàn fẹ́ máa fẹ́ bọ́ àbáyé ti gbàgbọ́ bí irú àwọn ẹni wọn ní sàárè yìí o àwọn fẹ́ kọ́ gbúgbà sí lórí pé sáré ẹni ọlọ́run ní kí wọ́n wá ní wọn lówó ń gbogbo wọn fún wọn wọn kọ́ ilé mi lórí táwọn yẹn máa lọ orí kan lẹ́fẹ̀ ni wọ́n máa láwọn lọ ọ̀bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ìwé ilé ìrànlọ́wọ́ lórí ẹ̀sẹ̀ ni àti lẹ́yìn náà lọ́wọ́ àwọn ọ̀sán àgbọ̀tà ara. àyẹ̀bẹ̀ kan wọ́n ní wọ́n fẹ́ kọ́kọ́ ọ̀wá ni ẹ̀ gbogbo àwọn èèyàn nínú àwọn kọ́kọ́ máa wá dẹ́ wọ́n wá àwọn kọ́kọ́ máa wá dẹ́ ní kẹ́yìn wá fi kíni òun kó tó wá fún wọn lówó nígbà tí wọ́n gbàdúró lé ẹsẹ̀ káàkiri eléyìí náà wà lábẹ́ kíni òun ìrẹ̀lẹ̀ ní lọ́wọ́ àkójọ yẹn àkójọ lórí ẹsẹ̀ ni àti ìyàtọ̀ àyèjì ìtayọ̀ náà lọ́tọ́lọ́ wọn fún mi ní ẹgbẹ́ lókùnrin kí ló ti àfẹ́sẹ̀ mọ́lídìí abẹ́sẹ̀ ìsìláyìmá ti yẹra ń tẹ̀lé àbí lálàtú owó mi lábẹ́ tẹ̀lé wọ́n lè wá bá wọn owó sí wọ́n lè àkójọ yẹn ó ti di ìkójọ lórí kéde o lórí ẹsẹ̀ àti ẹ̀yẹn àlàkọ́lọ́ àlọ́ àlọ́ àbí ìpànìyàn kódà bọ́jọ́rọ̀ láfẹ́lẹ́ yẹn sọ lórí ẹ̀ ìyẹn rẹ̀ yà lọ́wọ́ ni o kò ti bọ́rọ̀ lásán èèyàn náà fi dá sí àbí wọ́n bẹ́ẹ̀ sábò sí bẹ́ẹ̀ nìkan àyẹ̀bẹ̀ kọ́ wọ́n bá ní ẹja gbé nǹkan láàrin wa ẹja gbé ọmọ yìí fẹ́ gbé kẹsẹ̀tì àkọ́kọ́ jáde ni ẹ̀dá kùtì lọ́wọ́ àdó kẹsẹ̀tì wọn lọ kọrin ni kọrin ni ẹgbẹ́ ọkọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀rin ni ọmọ tá a fẹ́ sí ni ẹ̀dá kù ẹ̀jẹ̀ ká ẹ̀jẹ̀ ká gbé lárugẹ gbé kí ni lárugẹ wọn náà wà gbogbo lẹ àkójọ eléyìí lórí kí اللهم إنا نسألك أن تجعلنا من المتعاونين على البر والتقوى المحاربين للجسم والعدوان وأن ترزقنا فعل الخيرات وترك المنكرات وصلى الله على نبينا محمد وآله وأصحابه أجمعين قوموا إلى صلاتكم رحمكم الله تعالى